mi yẹn ní gbogbo wa so gbogbo àwa tá a dára rẹ̀ kọ́ mi àti ewé èmi súnmọ́ òun náà ló ń jẹ́ rẹ̀rìn kọ́ mi òun náà ló ń jẹ́ èmi súnmọ́ mo dẹ̀ ti fún wa ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lórí ewé yìí so iṣẹ́ tí mo dẹ̀ fẹ́ fún wa lé nìyí náà òun náà ni a máa lò àṣírí bíbò ńlá òun lélẹ́yìí tí mo fẹ́ fún wa lé nìyí ó dẹ̀ rọrùn kó ṣe nǹkan tó nira a máa gẹ́ẹ̀tì sásùn tuntun ẹ jẹ́ ká lọ sọ́jà ká gẹ́ẹ̀tì sásùn tuntun tó tóbi díẹ̀ a máa yọwọ́ bá ṣe lè yọwọ́ ọjà kúrò lára ìsàsùn mo ti ṣe fún wa ó wà lórí fídíò mi eh, lórí péjì mi ẹ lọ chẹ́ẹ̀kẹ́ tá bá ti yọwọ́ ọjà kúrò lára ẹ̀ ẹ jẹ́ ká tú ewé yìí ká tú ti gbòǹgbò tí mo ká jẹ́ kó pọ̀ díẹ̀ ẹ̀hẹ̀n ká jẹ́ kó pọ̀ díẹ̀ a máa kó díẹ̀ lára ewé a máa kó sísàlẹ̀ ìsàsùn yẹn a máa gẹ́ẹ̀tì iṣu ọkùnrin agẹ́tọ̀dọ̀ tiẹ̀ sọ́nà mẹ́sàn obìnrin agẹ́tọ̀dọ̀ tiẹ̀ sọ́nà méje tábà ti gé iṣu yẹn a máa bó èpò lára ẹ̀ ẹ̀hẹ̀n a máa kó sórí ewé tá a ti kọ́kọ́ kó tẹ́lẹ̀ ìsàsùn yẹn a máa kó sórí ẹ̀ a máa kó ewé tó kù a máa kó lórí a máa kọ́ báyìí a máa gbé kaná in the next twenty minutes to twenty five minutes a jìnnà kó o a ní bomi sí o mhm. ó máa jìnnà so tó bá ti jìnnà a máa gẹ́ẹ̀tì aṣọ funfun láti fi ṣe òṣùká a máa sọ ìsàsùn yẹn àṣìjẹ yẹn a máa sọ lé lórí a máa gbé lọ sí kọ́nà ibì kan tẹ́nibọ̀dì òdì títí wa tá a máa fi jẹ àṣìjẹ yẹn tán ẹnìkan ò gbọ́dọ̀ rí wa tá a máa fi jẹ tán o that is but tó wà nú ẹ̀ anybody ò gbọ́dọ̀ rí wa tá a máa fi jẹ tán so tá a bá ti gbé lọ síbi tá a ti fẹ́ jẹ a máa bára sí o a máa ṣàdúrà àṣírí bíbò owó ńlá sí i àṣírí bíbò owó ńlá tẹ bá tẹ̀yin náà bá ti mọ irúṣẹ́ tẹ ń ṣe ẹ ti mọ pókè highest money tí mo lè rí ẹhẹ ó dìpẹ́ lórí bí ṣẹyìn bá ṣe ṣe kinní sí ẹhẹ ó ní kẹ́ ṣe mọ́rọ́ owó tẹ máa tẹ máa béèrè bọ̀ àṣírí bíbò owó ńlá ni tẹ bá ti ṣàdúrà sí dáadáa bẹ́ẹ̀ yẹn tán ẹ máa wá jẹ́ tẹ́ bá ti jẹṣu yẹn tán ewé yẹn ewé yẹn ẹ kó padà sínú ilé tẹ́ kókò lórí iṣu nígbà tẹ́ fẹ́ jẹ yẹn ẹ kó padà sínú sàsùn kẹ́ cover ìsàsùn yẹn kẹ́ gbé sàsùn yẹn síbì kan ẹ má da ewé yẹn nù gbé after bí four or five days òun ni kẹ́ tó da ewé yẹn nù then a lè mú hot a lè mú hot lé àwọn tó bá dé kí n mọ tí a lè mú seven up lé a jẹ fún gbogbo wa o and before kí n tó gbàgbé first iṣẹ́ tá a bá kọ́ gbà tàbí first owó tá a bá kọ́kọ́ gbà lẹ́yìn àṣejẹ yẹn ẹ jẹ́ ká make sure wípé ara iṣu àdìlọ́ fi àánú ẹ má gbàgbé o owó tá a bá kọ́kọ́ gbà lẹ́yìn ìgbà tá a bá jẹ àṣejẹ yẹn tán yálà owó bísínẹ́sì wa ni àbówó ńlá kan wọlé sí wa àbówó kan wọlé sí wa lọ́wọ́ ẹ jẹ́ ká make sure wípé a lọ ra iṣu àdẹ̀fi ṣe ìtọrẹ àánú kò bá jiyàn kan la fún kò bá jiyàn mẹ́ta la fún ẹ ṣàmìṣọ pé ẹ mú owó tẹ rí lẹ́yìn ìgbà yẹn ẹ fi ra iṣu ẹ dẹ̀ lọ fi ṣètọrẹ àánú àjẹfún wa.